الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أطد المغير بن شعبة رضي الله عنه وني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أمبت من أنصقي من نيح علي ẹni tí wọ́n bá sunkún àròlé lórí fa innahu yu'azzabu bima niha alayhi yawm al-qiyamah wọ́n jẹ́rọ ẹni bẹ́ẹ̀ yà pẹ̀lú ẹkún àrò tí wọ́n sun lé lérí yìí tó bá tó jẹ́ kìyàmà. Imam Bukhari rahimahullah wọ́n mú báàbù kẹwa ní tí wọ́n fi báàbù qawli nabiyyi sallallahu alayhi wa sallam báàbù ọ̀rọ̀ tá nàbí sọ pé yu'azzabu al-mayyit bi ba'di bukai ahlihi alayhi wọ́n máa jòkú níyà pẹ̀lú apá kẹkún táwọn ará ilé rẹ̀ bá ń sunlé lórí. náà àkọ́kọ́ ni pé àníyáhà tí a ti sọ fún wa òun náà ni ó ní sí pẹ̀lú kéèyàn máa wù àbí ẹkún pẹ̀lú ọ̀rọ̀ burúkú tí ń jáde lẹ́nu ètò wọn pè ní àníyáhà òun nìyẹn. bóò ni ó ṣe wá kan òkú ọ̀tọ̀ lẹni tí ń sunkún ọ̀tọ̀ lẹni tí ń jẹ́yà wọ́n ní ìgbà tó bá já sí pé irú òkú bẹ́ẹ̀ náà láyé ìtòun náà máa ń ṣe nu àbí wọ́n ń ṣe kéékọ̀ fún wọn gbogbo ayé tiẹ̀ náà tẹ́lẹ̀ nígbà wọn yóò máa jẹ́ sí pé ìtòun náà ń ṣe láyé tẹ́lẹ̀ nù yóò sì sábà bíyà fún òun náà torí ọlọ́run ti níyà yọ̀lẹ̀ bí nàá mọ̀ ní kú àǹfùsàkó wa ahlikum nara ẹ̀yin mùmíní ẹ ṣọ́ra yín àtàrà lé yín kó n bì kan tó lè mú yín wọnà. ọlọ́run ní kúlù ànábì ní kúlù kún rọ́ọ̀í wà kúlù kún mọ̀sùlùmí à ń rọ ìyàtì gbogbo yín ládàmẹ̀jẹ̀ gbogbo yín láàbì nípa nǹkan tẹ bá dàjẹ́. ṣùgbọ́n tó wáyé sí pé òkú yìí nínú ẹni tóun náà máa ń takò nǹkan yìí tẹ́lẹ̀ ni tí èsì yìí yọnu sí i tí wọ́n bá sunkún lórí ẹ̀kọ́ lé àfẹ́tì ẹ̀ kò lè àfẹ́kẹ̀ wọ́n lóun ni ọ̀rọ̀ tí ìyálà aisha sọ pé tó ń kó tí àyà kan ní pé wà lá tẹ́sírú wà zírọ́ tó wí zírọ́ okòrọ̀ ẹni kò lérú ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ o ẹlẹ́sẹ̀ náà ní fi ra rẹ̀ ní kárẹ̀ àti àyà kùránì mi tọ́lọ̀ sọ pé wà ń tàjẹ̀ ọmọ kọ́là tó ń ìlà ṣímìlì ha láì fúnmọ́ ní ìṣe tẹ́mì kan bá ń sọ pé ẹrù yíwo ta ni ó bá ń gbé e ìyẹ̀sẹ̀ yìí pọ̀ ẹ̀wà bá ń dì mbẹ̀ kò sẹ́ni kẹta tí ó bàjẹ́ ẹ̀sẹ̀ tí ẹ bá sẹ́ ẹnì kò ní báyìí sọ di fúfúyẹ́ láti àmọ́ kò sí kò sẹ́ni tó ní báyìí sọ di fúfúyẹ́ ẹ̀kọ́ tí ẹ bá rẹ̀ tó wúwo láyé rí ó lè ní ẹjẹ́ ràn yín lọ́wọ́ ẹjẹ́ ràn yín jẹ́ mbẹ́ ìbẹ́ta ti àmọ́ ẹrù ẹ̀sẹ̀ àkókò láyé fúnmọ́lì nínú òṣè wọn ò ní bá rún kẹ́kẹ́ mẹ́ òun nìkan ní òrùn ká òun náà ni ó fi eré ara rẹ̀ fa gbogbo nǹkan yìí eléyìí nínú àdìsídá ti kàṣíwájú tẹ́lẹ̀ òun náà nìyẹn pé ẹ̀mí kan láàrin pé ẹni yóò ìran ẹ̀gún tí wọ́n mọ̀ jẹ́ níyà nínú sàárè ajásí pé òun náà fara mọ́rùn nǹkan bẹ́ẹ̀ àbínú àṣà tiẹ̀ náà ni tó tó kò fún wọn níbi irú nǹkan bẹ́ẹ̀ yóò fa tó wọn fi fi jìyà tó bá lọ náà àti ya sàárè àti ràtí àmà àti bínú ọlọ́run kó sọ àwọn bẹ́ẹ̀ tó sì wá lẹ́nu kẹrin ìyọnu ọlọ́run kó jẹ́ ká láti fọ́sán rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi